إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قصر ولو وضع أقول صلاة الصلاة النبي صلى الله عليه وآله وسلم شمس ليلة من النبي كي لقي وصحابة وتابعون في تلك المدرسين àbẹ̀rẹ̀ ẹni tó fi ìfẹ́ àti ìrètí àtọ́nà yìí tó kárí gbogbo wọn. àtẹ̀síìrì nínú sọ́ọ́tì nìkan ní ọ̀dọ́ tí ọgbọ́n di okun àti lójì ilẹ̀ náà. sọ́ọ́ tí àkàtúwájú ń bẹ̀ lánàá òun náà ni. أكون ولالمين هذه آية أصلا نفع الله ولا به شيئا أعوذ بالله من الشيطان الرجيم الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى وأنتم الصاحب بالجنب وابن وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس ما تملكه ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا والذين ينفقون أموالهم رئاء ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قليلا فساء قليلا وماذا عليهم لو وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما إن الله لا يظلم مثقال ضرا وإن تك حسنة يضاعفها ويؤتي

àti kíké àlùkòrán kíké lágbáláwá náà ni wọ́n wà níbẹ̀ ọlọ́wọ́ ṣàtàlù ọ̀kan alẹ́kọ̀ọ́. ọlọ́wọ́ bá nínú ṣúra sí àwọn káà ṣúra tó lè gbà létí àkàlánà ni pé wọ́n pàṣẹ àṣẹ àkọ́kọ́ ni pé èyí ọlọ́run ọba nìkan oníkẹ́ ẹ̀sìn kódà ẹ mú ológun ẹ gbọ́dọ̀ ṣe ẹbọ pẹ̀lú èyí ọlọ́run ọba ní jẹ́ àṣìṣe èyí ni àṣì àkọ́kọ́ bákan náà nínú àyà yìí ó tó wá ní wọ̀dẹ̀lùwárì lẹ́yìn ẹ̀sán náà olúwa ni mo tó pàṣẹ bákan náà awùsọ bẹ̀rẹ̀ kan ilẹ̀ lùwà rẹ̀ ìmọ̀ràn ìlú kẹfì ni wọ́n sọ bẹ́ẹ̀ àríwá ṣùgbọ́n tó wọ̀. ó ní ọlọ́wọ́ bá tó pàṣẹ ipe ọmọ gbọdọ̀ ṣe dáadáa bí àwọn òbí rẹ̀ méjèèjì. فإن الله سبحانه جعلهما سببا لخروجك من العدم wọ́n ní ibi tó ti pé ó fi di dandan fún ọmọ kó ṣe dandan sí òbí nípa àwọn òbí ni wọ́n ṣe kò bá bó ṣe délé ayé ọ̀dọ́ ọlọ́pàá délé ayé tẹ́lifíjẹ́fíjẹ́ náà ní kí èyí ń ṣe dáadáa fún wa kìí ṣe ohun tó wà nínú ìka lọ́dún tó ṣe sí onígbẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ọkùnrin kan bú mi pé àlèṣkúrò rí wọ́n bá ṣùgbọ́n kan náà kó o lè dúpẹ́ fún àwọn òbí rẹ méjèèjì dúpẹ́ fún ìrìn ọlọ́run pẹ̀lú wáárẹ̀ lẹ́yìn dúpẹ́ fún òbí rẹ méjèèjì náà bákan náà ọlọ́run sọ nínú súnmọ́ ní wà fọ́dọ̀ ọ̀rọ̀ fúnka ẹ̀ńlá tá ìdòdó إلا إياه وبالوالدين إحسانا olùwádìí àṣẹ ni èmi ọlọ́run ọba pa kékeré òkúta ní ẹnu ní àti èmi ọlọ́run ọba bí mo ṣe pàṣẹ tèmi yẹn tó ti pé tó o bá ti mú un ṣe ìrún jìyà ìrún rí inú ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìṣẹ́dára tí ò sí ní méjèèjì ìyá àti bàbá nínú nǹkan tí ó gbọdọ̀ yí mùsùlùmí dáadáa pàtàkì jùlọ àwọn tí a ń jẹ́ ọmọ ọ̀dọ́ tá ọ̀dọ́ tá ọmọ kékeré tó ṣe pé a ní òbí láyé ọlọ́wọ́ bá ta ní ọmọ mi ó ń ṣe dára pẹ̀lú ọmọ òbí rẹ̀ ọmọ yóò sì ní aburú àìdá oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ náà ni wọ́n ń ṣe òbí rẹ̀ àlọ́ bí ọlọ́run ọmọ òjò dáadáa èyí ó lè ọmọ aláìsọ ọ̀rọ̀ tí ò sí lẹ́nu òun ló pọ̀ jù kí ló fà á torí ẹ̀sìn ẹ̀sìn ní máa ń gbé kí èèyàn ọmọ ẹ̀tọ́ nítorí kí èèyàn ṣe ẹ̀sìn ní máa ń gbé kí èèyàn ọmọ ìwọ̀ kí ló kí èèyàn fún ẹni kọ̀ọ̀kan tó ẹ̀sìn òun náà ti lọ ta wa báyìí nílùú ẹ̀sìn òun gẹ́gẹ́ náà lọ ta wa. Tòun náà ni ẹni tí wọ́n ní òun fún ẹ̀sìn ìyá tí ó jẹ́ ló pọ̀ yọ jẹ ìyà nílé ayé kúrò ní ìgbà tó bá tó lọ fún àwọn kó tó máa já ìyà fún látara àìgbọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wọn ni tó ń bá sànú ló ní ìfẹ́ sílẹ̀ sí ọwọ́ ọ̀wà yóò rí èrè nílé ayé yóò rí èrè èrè tó máa bá lẹ́yìn ìgbà tó bá lọ fún. Bẹ́ẹ̀ ló wá ìdẹ́yìn kò kí ẹ tó lè ṣàlàyé bẹ́ẹ̀ ló wá ìdẹ́yìn fún yàn tó ṣe rí gẹ́gẹ́ bí àwọn àfáà tó ń náà lọ́sẹ̀ máa ń sàlàyé rẹ̀. àbá tún náà ní ó ṣe kó yí ọ ipe lẹ́yìn ọlọ́run ọba tí èèyàn gbọdọ̀ mọ́ sí bákan náà lẹ́yìn tó wọ́n ọba èèyàn sẹ́lẹ̀ tí èèyàn gbọdọ̀ mọ́ tẹ̀lé ìlànà rẹ̀. ẹni tó kú kù òbí yẹn ni ìyá yẹn àti bàbá yẹn kódà wọn kì í jẹgbẹ́ àfa ní jẹgbẹ́ ṣéwù kankan tó bá lọ láfa ìyá rẹ̀ ju àfa yẹn lọ. tó bá ní oníṣéwù kan tó ń jẹun lòdìdí lábẹ́ rẹ̀ ìyá rẹ̀ ju bàbá rẹ̀ ó ju ṣéwù àti lòdìdí yẹn lọ. tòkò tẹ́sí ló ń torí eléyìí tí máa ń ṣe tó bá ń jẹ́ onípínlẹ̀ àtẹ́sọ̀rọ̀ torí àwọn ṣetán àwọn ṣetán láti gba ọmọ ní ọwọ́ òbí rẹ̀ láti gba ẹ̀tọ́ ẹ máa rí ọmọ ọmọ kò ní tọ́jú ìyá rẹ̀ kò ní rẹ̀fẹ́tì ìyá rẹ̀ yóò ti máa rẹ̀fẹ́tì àáfàá rẹ̀ àti ṣéwù rẹ̀ torí léyìí èèyàn ti misplace priority ibi tí rẹ̀ fẹ́ gbé òkè sílẹ̀ tó lè gbé sí. torí àti nínú nǹkan tó ń jẹ́ kó fún òun pé agbọ́dọ̀ kó lélẹ̀ áyà yìí àti ká ṣàlàyé nǹkan tó ń jẹ́ alẹ́sán ìlúwàlẹ̀ tó ń wọ́dì ìlúwàlẹ̀ ní ẹ̀sánà tó ń jẹ́ alẹ́sán ìlúwàlẹ̀ ìṣe dáadáa bí òbí ẹni òun náà ni pé ibùdó abẹ́rẹ́ sọ́dọ̀ yọ̀ wọ̀ ẹ̀dùn. ó ní òun ò rí iṣẹ́ rẹ̀ kásìlẹ̀ láyé iṣẹ́ rẹ̀ tó ti pé iṣẹ́ rẹ̀ yẹn dá tó wá ìpè ìrìn ṣe dáadáa ní òbí yàn lọ. ẹni tó gbogbo ìbádà tí ẹ bá lòun ṣe láyé ìbádà yẹn yóò máa tẹ̀lé ìṣe dáadáa sí òbí ni. tòun tó wà sí pé ìṣèdára tí òbí òun ni àkọ́kọ́ iṣẹ́ rẹ̀ láyé tí ó bá lọ fẹ́ ṣe. tó ọmọ tí wá ṣe pé òṣèdára tí òbí rẹ̀ àmọ́ gbogbo ti ń jẹ́ ìwárí ẹ̀sìn ní ń ṣe ó ti fèrè ó ti fèrè ó ti fọ nǹkan ńláńlá ó ti bọ́ fún inú ọmọ tí ó bá rí báyìí. Ah, àtọ̀lẹ́ ẹ̀kẹ́ ni ọ̀sọ̀rẹ́ ó ní sàẹ́sì nàbí àtọ́nà wà máa yọ̀ sẹ́lẹ̀ nínú òun bí ànábì ó ti ayél àìlẹ̀ àṣàkò ilẹ̀ wà. Fi iṣẹ́ òun lọ́wọ́ bá ń lé bẹ̀rẹ̀ sí ti fi ẹ̀rọ ṣe. Kọ́ra àtọ̀lẹ́ àtọ̀ àìlẹ̀ wọ́pù yà. Ànábì ní kò ti máa kí ọ̀nà àkọ́kọ́ lò. Ṣàbíkẹ́ òṣèlú ọ̀gbìn yẹn wà. قلتني ثم أيش كتوني إنسانية تطلق تاريخين ونوكيون الذي يبر الوالدين وشيلا غاتيو بيرا ليجي يا رسول الله يا رسول الله ابن عباس بن الله إني لا أعلم عملا أقرب إلا الله من بر الوالدة ابن عباس بن الله أمي وغيشي أن يكون فيها جلوس الشلاكي ضرورة bí ẹ̀fẹ́ ṣe láyé fún ọlọ́run tó ju kéèyàn ó máa ṣe dáadáa sí àlùwálídà ìyá àyàn tó bíyàn nínú àgbà ti rẹ̀ nìyẹn torí ó ga jù ṣe dáadáa sí ìyá ẹni. àyẹ̀kùn dánú صحيح البخاري ومسلم عبد الله بن عمرو بن عاص رضي الله عنه ونبه في سواه تلقوا لتواضع النبي صلى الله عليه واله وسلم قال يا رسول الله هو النبي استعملتك في الجهاد تقع وقطع إلى الله من افعل جهاد في سبيل الله يعني في إجابة جون الله الذي كتب لي نبي في أحي والدك شيء ومن رواية من والدات أحي والدات أو في رجل بلايه قال نعم ونبقى مني وفيها أمنية بابا الذي قال سليم قال سليم ففيهما فجائز أرى من ثم لو في جهاد كنت متقبلون ومكان بين طول رجع نبي ونلوم رجع وما شجرة فيها أطلبا غني تو لا أنت ما شجرة فيها أكيد بابا àkọ́kọ́ ni pé ta'atuhuma fi ghayri ma'siyah kí lọ́mọ tẹ̀lé sábà sọ fún yàn tí wọ́n ti wọ́n ní kò ṣe náà kò ní ọ̀ṣẹ́ náà gbogbo sábà náà fẹ́ fún ọ wọ́n jòkó sí àyíná àpọ̀ wọ́n lórí báyìí náà kí o bá ti tako ti ọlọ́run tí o bá tó bá lẹ́rìí ọlọ́run àìsàn lọ́nà ọ̀rọ̀ òwúrò wà láyé náà gbọ́dọ̀ gbọ́ ibi mo fẹ́ kọ́ lọ ilé yìí lọ bẹ̀ straight. so ọ gbọ́dọ̀ gba ìgbọ́rọ̀ tí wọ́n lẹ́nu directly àbí indirectly ọmọ mi òbí yóò bá sọ̀rọ̀ lóhun gbọ́ ló fi sílé kí ó ló fi sílé mi péréte lè gbé ní ọmọ lọ́dẹ ṣe lè kí ó àtìlé mi yẹn òbí ń ṣe àwọn òbí yẹn náà ní òbí ń ṣe torí o tẹ̀lé nǹkan tán ní kí kó o ṣe sọ àkọ́kọ́ ìtọ́nù ní gbọdọ̀ máa sọ gbogbo tó máa ń sọ fún èèyàn ní ọ̀rọ̀ ní gbọdọ̀ máa tẹ̀lé àfi ẹ̀yẹ́ bí àṣẹ tó bá pààyàn ẹnu tí ò sí ọ̀gbọ́dọ̀ tẹ̀lé tàbí tó bá jẹ́ kọ́nìkọ̀ṣẹ́ náà. ولكن يقول وإن جاءك على أن تشرك بما ليس لك به علم فلا تطيعهما. طبعا كين قولي يجوز kó wọn lọ lè ṣe nǹkan tí ó mú ọ̀sẹ̀ lọ́n tó jẹ́ ẹbọ ni àti tí ò tó ẹbọ náà kí wọ́n lẹ́bọ nìkan. tòǹfàlẹ́ àtúntò ìhùn náà ọ̀gbọ́dọ̀ tẹ̀lé wọn àmọ́ wọn wà sọ ṣẹ́gun fún wọn fi tóní rá ọlọ́ni tó ti bí wọ́n ti ní kó ṣẹbọ yẹn náà ó ní ṣẹbọ ó sì gbọ́dọ̀ ṣe aburú fún wọn ó gbọ́dọ̀ ṣẹ wọn. tòbẹ́yà lè wá pé ọkọ ọmọ ìlú wa lọ ara ojú wa ò ní dá owó owó ní sọ pé ìyìn lọ o sì ní gbowó lọ́wọ́ wọn o ní gba owó gbogbo tí ń jẹ́ ìṣe lọ́wọ́ wa o ní sọ pé ní ìṣe o sì ní ṣe o ní ṣe o sì ní sọ pé ìṣe gbogbo tí ń jẹ́ ìṣe lọ́wọ́ bí ní sí wàá ní sọ nítorí fún bẹ́ẹ̀ ni sí ayé lé ayẹyẹ bẹ́rẹ́ méje yìí ọ̀fọ̀fọ̀ ọ̀ sagbárí rẹ̀ ilé ti bọ̀ ọ̀sìn àbí wọ́n sin lójú mi báyìí kíkiri wá wọ́n sin ó sọ ó ní sọ pé yìí sín ó sì ní sín wàtọ́ ṣíbù ń lọ sí jùlíà máa ẹ̀lú fà wàlá tó sọ̀rọ̀ ṣíbù náà wàtọ́ ṣíbù ń lọ sí jùlíà máa ẹ̀lú bàbá ń fa igbó ó ní kọ́mọ̀lọ́wọ́ àdébáwọn àbúrò àwọn èèyàn ní dá lóhùn kò sì ní sọ kò ní kò ní sọ pé èyí lọ kò sì ní lọ. tó rọrùn bí àbí ọlọ́run ẹ ọlọ́run ọlọ́run èyí ń sàlàyé mo ti rọrùn fún yín mo ti rọ pé mo ti rọ pé èyí yóò ti rọ ìwúrẹ̀ ló kọ̀ ọ̀rọ̀ lóòótọ́ ẹni mo ti bẹ̀rẹ̀ di àpòjúwe àdéhùn lè fi ti tàbí ní gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ ètò wáyà yìí sọ ayé le mo wá lọ sí wọn ṣètò bẹ̀rẹ̀ yìí wọ́n tún fi agbárí méjì náà ní agbárí náà láti fi fún ọ. tó ẹ à ìgbẹ́rẹ́ ẹ̀kọ́ méjì dájú. àyẹ̀wò á ṣe kí ẹ̀kọ́ méjì dájú ẹ̀wọ̀n ẹ̀kọ́ méjì. ìmọ̀ ń fi àwọn sáàlà ọ̀rọ̀ ìgbà mẹ́rin ara rẹ̀ ní. ẹ̀wọ̀n jùlọ náà ẹ̀wọ̀n jùlọ. ẹ̀wọ̀n jùlọ òní ni wọ́n lọ lé kámẹ́rà kíní pé igbólúwọ́ lọ́wọ́ ra kíntọ́ lọ́wọ́ àwọn ṣẹ́ta kí ra àyẹ̀wò ẹ̀wọ́ ìdìbò àyẹ̀wò rà ìkẹ́ bẹ̀rẹ̀ ààrẹ ni tó olùdó tó ní dákẹ́ gbà ẹ̀ fún lórí lọ òní gbà òní lọ pé yìí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ta ó ti jáde kó lọ lè lọ lè fi gbájú lọ kó lè lọ ní òní lọ pé yìí fún òní lẹ́fọ̀ọ́.

sọ́dọ̀ àwọn tí wọ́n lọ yé kékeré àwọn tí ó gbọ́ kalẹ̀ gbogbo wàhálà tí ń tẹ̀lé sí ọ yìí àwọn tó bá wà sí àwọn ayé àwọn ayé tí ń bẹ ní ọ̀rọ̀ rẹ tó bá wà jáwéyà kálọ̀ sọ bàbá kìíní ẹgbẹ́ àmọ́mọ́ ẹ̀ onídìbà àdé òkà lọ àdókò onídìí ọjà lọ àà irú ọmọ kọ́mọ wọlé àdé ẹ̀wọ́n bìnú bìnú ọ̀lọ́ òòtù níbi kí ni òòlù sọ fún ọ pé ìlọ. àmọ́ wọ́n ní bẹ́ẹ̀ ta fẹ́ fi bọ́ ni rà irú rẹ̀ irú ẹ̀ bọ́ òun ní à ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ni ẹ̀kọ́ bẹ́ẹ̀ ìṣẹ́ lọ́kẹ́ ní òfin ọ̀sẹ̀ àìṣẹ́gbọ́ ìṣẹ́gbọ́ ẹ̀yẹ ẹ̀rọ kúndì ní ẹ̀kọ́ níbẹ̀ ṣe tó ẹ̀rí kó ṣe kí ni hmm. kò tẹ̀lé wọn àmọ́ kò tọ́ ṣáàbà wọn pẹ̀lú màálù ó ti fèrè lẹ́gbẹ̀ẹ́ ọmọ ní máàkì méjì kan ó ti fèrè méjì kan sọ̀rọ̀ òfin náà ọlọ́fẹ́ kẹ ní máàkì méjèèjì ní tòun ní kẹ báláǹsì equation tí ọlọ́run fẹ́ nìyẹn. náà ẹ̀fẹ̀ṣẹ̀ lẹ́nu àìrẹ́ ìṣẹ́dára tí ò bí lára ìṣẹ́dára tí ò bí òun náà ni àìmùfáàkù àìlẹ́yìn máa dé máa rù. a lè sọ ọmọdé bàbá rẹ àbí màmá rẹ wọ́n sì ní ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ fún ọkọ̀ máa ṣe dáadáa dáadáa tí tó bá ní owó bóyá lè pín ìwọ́n dá owó jọ ìwọ́n ń ṣiṣẹ́ wọ́n wà lẹ́kọ̀ọ́ ẹ̀yìn wà gbé báwọn bàbá rẹ̀ wà lọ́rin àwọn wà nílùú èkó wà ń fẹ́ di oúnjẹ nàìjíríà ìgbé bàbá owó tí ń rè nínú hundred thousand yìí ẹnu ọmọ ten thousand bẹ́ẹ̀ wọ́n tẹ̀ ní wọ́n fẹ́ di lóṣooṣù ẹnu ọmọ ten thousand ẹnu ọmọ fọ́nrán hundred thousand paná mo ti ní sáìtì kan àti sáìtì kan kọ́ àrẹ mo ti ní sáìtì kan ẹ̀ẹ́ tó wá ti yá ètò ọ̀rùn lẹ́yìn ọba ìdẹ́lọ́pọ̀ ẹ̀ ọba tó tún mílíọ̀n ní bàbá ẹ̀lẹ́ bá mi bá mi tẹ àwọn bíríkìlà ẹ̀sìn láì sí láì àti bàbá ò bíríkìlà kankan bàbá kan ní ọmọ oúnjẹ bàbá kan ní ọwọ́ lọ àbí ìyá àwọn kan ní ọwọ́ lọ tí wọ́n ní tó irú ẹ̀ṣẹ̀lẹ̀ ní ayé àlẹ́ ìsọ̀wọ́n àtọ̀lẹ́rù àrùn àrùn ó ní rántí lọ́nà àjọ kúrò lọ́dọ̀ ní sọ̀rọ̀ ọ̀sán arákùnrin kan bá dé ó wá ní yá ọkùn lọ́la iná rí mẹ́rin wà wọ́n ẹ̀dẹ́n ó ní iná rí mẹ́rin wà wọ́n ẹ̀dẹ́n ó ní iná lọ́nà à. ìrọ̀tọ̀ lélẹ̀ ẹni yẹn ọwọ́ àlùbá lẹ́yìn sọ̀rọ̀ ọ̀sán náà ó ní bàbá mi mo ní owó mo ní dúkìá bàbá mi fi ó ti pa ogun dúkìá rẹ̀ bá àhàlàkà ó fa àgáàdà ó pa ogun dúkìá rẹ̀ rẹ̀ wọ́n kọ́ fi fa nàbí pẹ̀lú ìbànújẹ́ lẹ́bi ní farẹ́ báyẹ̀ àyùntà wà lọ́rùn kẹ́lẹ́ àbí ìwọ́ gan tó bá sí ọ̀tà olóyìn ọ́ fún ara rẹ̀ jẹ́ mẹ́rin bá fara balẹ̀ ṣé òun kan ọmọdé ń dá owó jọ láti rẹ̀ bàbá sì nà tó ara kó ṣe dáadáa tí bàbá yẹn ni pé ó fara rẹ balẹ̀ náà ní òun ní ọ́ṣán tó bí lè sùn lọ pé kó bàbá ìyá wà láàrin ní agbára pọ̀ jù ó ní agbára lórí ọmọ ọmọ tó fi lè fèlè rẹ̀ ó ṣe àgbákò wàláhì ó ṣe àgbákò. Abdullahi bin Amr bin Abdul Aziz kan fẹ́ lulẹ̀ kan nìyẹn ó ní kí mo ní bàbá mo lé ó ní ìnà lé máa lẹ́nu wà wàlàdà àbí àárẹ̀ máa lẹ́nu wà wàlàdà ó ní mo lọ́mọ kó sì ní mo ní owó mo ní bàbá mo lọ́mọ wà ìnà wà rí bí yàtàjú yàtàjú dáná rí àwọn bàbá mi wá ní bùkátà sí owó tí mo ní yẹn ẹ̀wọ̀n kí n ní one thousand naira lọ́wọ́ wọ́n sì nídi owó bàbá rẹ̀ náà nídi owó òun oníbòní kò ń ṣe àlẹ́bí ni à ń ta wà máa lúkà lè wà àlejìká gbé owó rẹ̀ fún bàbá rẹ̀ náà ìwọ gan àti owó rẹ̀ bàbá rẹ̀ lónìí bàbá rẹ̀ lónìí. النبي قال إن أولادكم من أكثر كذبكم وكلوا من كذب أولادكم ànábì ní ọmọ tẹ ẹ bá bí iṣẹ́ rere tẹ́ ẹ ṣe nù ilé ṣe kalẹ̀ ẹlẹ́ ṣiṣẹ́ ò kalẹ̀ ẹni tó bàbá tó bíyàn ìyá tó bíyàn òun ló ṣiṣẹ́ ẹ̀ kalẹ̀ iṣẹ́ bàbá ẹ̀ lèèyàn ń jẹ́ iṣẹ́ ìyá òun lèèyàn ń jẹ́ nítorí àwọn bàbá bá ń jẹ nínú iṣẹ́ wọn wọ́n ń ná owó ọmọ wọn owó kí ni náà wọ́n ń jẹ nínú iṣẹ́ wọn ń jẹ nínú iṣẹ́ wọn. tó ara tí wọ́n ṣẹlẹ̀ tí òbí yẹn ní pípẹ́ náà bá jẹ gbèsè àbí ìyá yẹn jẹ gbèsè jẹ gbèsè ọmọ yẹn òun ló ń gbọ́ gbèsè wọn ọmọ yẹn ló ń gbọ́ gbèsè ìyá àgbà yẹn gba owó wúrú àgbélẹ́pẹ̀ lọ́kùnrin láyé planta wọ́n á ké fún pé ìyá ẹ má jẹ́ bẹ́ẹ̀ lọ́rùn ìyá yẹn bá jà tọ́run wọ́n bá mi láyé tòmí wọ́n sọ pé wúrú ní tẹ̀lé gbèsè ayé yìí àbí táńdíra wọn lè ní àti ẹja ọ̀tọ̀ fún ara rẹ jẹ́ jàdìjàdì lẹ́wọ̀n ń pọ̀ ìyẹn lọ́dún kí n lọ lọ́dẹ lọ́dẹ gúrú ọmọ nílà káyì ṣe èyí mọ kankan lọ́mọ sórí bẹ́ẹ̀mù ìyá bàbá lè ta gúrú lọ́tọ̀ ọ̀tún yàrá àwọn yóò bá lé yàrá kiri wọn ò bí ọ̀dà kọ́sọ̀ pé ṣe bí òun bí fún tí mo wí fún أمنا عائشة رضي الله عنها قل لي رجلا أتى النبي صلى الله عليه وسلم فلقوا لتوافى النبي صلى الله عليه وسلم يخاصم أباه في دين عليه إن بابا رجع بابا يلو يجلدي فيه كنا يجلدي فيه فمالي هو مدين بابا أأأ كان فوين من كتلو تكلا كتلو شيء قلت به النبي صلى الله عليه وسلم أنت وراء ذلك أحكم بلا عليك owó tó ló ní yẹn gan àti wọn àti dúkìá rẹ bàbá rẹ ló ní lọ́lẹ̀ san owó ìjọ yẹn yẹn. so òun náà ni pé gbogbo àwọn nǹkan rẹ yìí lèyẹ gbọ́dọ̀ mọ̀ ẹ̀kọ́ yìí lára ìṣe dáadáa tí òbí ọmọ tí òbí òun náà lè dìde ìdáná òun àá ọmọ náà ó máa ń tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ wọn tó wà lẹ́sùn kan bí àwọn lọ sí báyìí tí mo fẹ́ jáde wò torí pé ìjáde rẹ tó sọ fún wọn tó gbàgbá náà wọn ẹni wọn kan sókè tí mo láwa lọ báyìí láta àrùn àpá ìdè wọn dágbére fún yà tó ara ojúṣe ọmọ tí òbí ni kéèké yẹn nìkan gbogbo tó bá fẹ́ ṣe tó wọn fi lọ wọn wọn fi lọ wọn nǹkan ṣe nǹkan láyè tó kò sí fún ọjọ́ káńtà tó àtijọ́ yọlọ́wọ́ sì ju orí ṣe ìwé sì bọ́ sí fún ọ. àmọ́ òun farapamọ́ òun farapamọ́ fún òbí rẹ̀ àtàwọn abẹ́ tura rẹ̀ ọlọ́dẹ fara hàn. tó ìwúlò lẹ́yìn ojúṣe ọmọ tí òbí ni. bákan náà lẹ́sìn ẹ̀ tó gbélé ń tàn sọ yìí ló bá wà láyé o bá wà ní ayé lẹ́yìn ìgbà tó bá tó kú tán dáadáa tó ń bẹ sí ọmọ òṣìṣẹ́ ẹni tó ní láti jẹ lọ nìyẹn lára pé ìyẹn gbọdọ̀ ṣe dáadáa òun náà ni pé tí àwọn òbí yẹn bá ń bínú ìyẹn gbọdọ̀ bá wọn bínú tó bá ń ṣe tó tó wọn ọ gbọdọ̀ sọ̀rọ̀ kọ́lọ̀ náà ní wàlẹ́ ẹ̀kọ́ ilé ọ̀nà ó fẹ́ títí ara ta ní oyún bí mi sórí rẹ̀ ọ̀gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ fún wa gbogbo tó bá lè nǹkan ṣe fún wa ẹ̀rí tó lè dì nínú ìtumọ̀ sọ́lẹ̀ kan ọmọ ti da owó sí ọ̀dọ̀ ya àdúrà bàbá bàbá ti nà ẹ̀rọ bá ń kọ́lé tó ti padà wọlé ilé ìdílé àwọn ilé ilé kọ́ ìlú nínú tí ó jẹun ọ̀gbọ̀dọ̀ bínú ọ̀gbọ̀dọ̀ bínú kọ́nà ọ̀gbọ̀dọ̀ ọ̀gbọ̀dọ̀ tó ọ̀gbọ̀dọ̀ yáyí kí ẹnu náà wúlò ni tó ti gbọ́ lẹ́yìn ọ̀rọ̀ àti owó lọ ni ó ṣe ń gẹ́gẹ́ yẹn so àwọn nǹkan yìí ń gbé agbọ̀dọ̀gbọ́ yìí ni bíbí ó ti mà wípé ipò àwọn òbí yìí màmá ìdí ṣe òṣèlú ètò tó ní agbára ni ètò tó lé tí wọ́n ti gbọ́dọ̀ sọ́ra ń bẹ̀ ni wọ́n gbọ́dọ̀ bú wọn ọgbọ́dọ̀ yóò ọgbọ́dọ̀ gbọ́ wọn gbọ́dọ̀ yórí pé ń rọ́ sí àti nígbà tó sọ yìí tó rà kan ṣe nǹkan tí ò bá mu. ọlọ́wọ́ ní nígbà tó bá lè wá dàgbà tán ọ̀há ìmọ̀ ẹ̀rọ̀gbọ́ ńlá ọ̀hìndẹ̀kẹ̀ kìlọ̀ ọlọ́wọ́ ní sọ́wọ́ ti wá dàgbà àṣẹ̀dúkù máa bóyá nìkan ní wọ́n ní náà ló ti dàgbà bóyá nìkan ti kú áwòkè ilẹ̀ àwọn máa àbáwọn méjèèjì àwọn ni wọ́n jẹ́ wọ́n dàgbà sí ẹ̀ lọ́wọ́ ó ní pé nígbà yẹn àsìkò tó ọmọ tó máa ń ya ẹ̀yà kúyà torí pé bàbá yẹn kò ní lágbára mọ́ bóyá wọn ń fọ́ ní iṣẹ́ ìbẹ̀rẹ̀ tó ń fọ́ ní igi tó wọn gbọ̀n àwọn ti dàgbà ó ti dàgbà pẹ̀lú ìfún wíwọ́n ọlọ́run ní wà tó yẹn tí bàbá yẹn bá wọn wú ọ ọ̀dọ́dọ̀ sọ pé kí lẹ́gbẹ́ ṣe fún mi lásìkò yìí bẹ́ẹ̀ ni kí lẹ́gbẹ́ ṣe fún ọlọ́tọ́ lásìkò àmọ́ ọlọ́run ọba ó ní tó ṣe fún ọ tó abúlá ńlá ni fọmọ fún ẹ̀ẹ́dá fún àwọn òbí rẹ̀ kó máa bú òbí rẹ̀ kó máa kùn kó máa kùn sí òbí rẹ̀ kó bí ránṣẹ́ kó máa sì nǹkan bá ní kó ṣe kó bí ní kó fẹ́ lélẹ́yìí kó ní òun ọ̀fara máa ń tòun tó abúlá ńlá ni o. ọlọ́ni àwọn méjì tó bá dàgbà àsìkò yẹn lọ́rẹ̀ ẹ̀yẹ̀yẹ̀ Eh, ipe lásìkò lókè sí ni pé tó fà á ni pé gbogbo àwọn ìṣesí ìjẹ́ àgbà yóò wá gbé ìṣesí ọmọ kékeré wá ìgbà wọn lè wọn wá ní lágbára mọ́ gẹ́gẹ́ bí wọn ló ṣe lágbára mọ́ kékeré yẹn tó lágbára rárá ní kékeré tó wọn nílé dìde wọn nílé jẹun dáadáa wọn nílé rẹ̀ dáadáa wọn nílé bí jẹ́ tí wọ́n lọ báwọn ṣúwọ́n mọ́ wọ́n ń sàánú rẹ̀ nígbà yẹn títí tí ó fẹ́ mọ́ tó ọ wọ́n gbọ́dọ̀ mú òtítọ́ wa lásìkò ọgbọ́dọ̀ wọn jìnà fún wa lọ́rọ̀ kí gbogbo tó bá ti ń lé ìránṣẹ́ fún wa tó wọ́n tó wọ́n nínú ìránṣẹ́ fún wa tó eré ní jẹ́ pé ìránṣẹ́ dáadáa pẹ̀lú wa bákan náà tó bá rí ẹ̀ wọ́n ọgbọ́dọ̀ wọn tọ́jú wọn ṣe dáadáa tọ́jú wọn kọ́lá bí òbí ìjọba tọ́jú rẹ̀ nítorí yẹ́sù ibi ọmọ ìṣọ́ ọmọ lè ní pé kò sí tí oṣù kan lè ṣe fún mi torí oṣù kan kan kọ́lọ́kọ́ mi ọ̀tọ̀ àdé ṣé ó wọ́n ti wá sí kéde ọlọ́run ti wá tọ̀ ọlọ́run ti wá tọ̀ oṣù wa di dáadáa ṣé bàbá rẹ ló bí o ṣe bí dáadáa ló bí o ìjọ tó kí ìmọ̀ ti ń jẹ́ dáadáa ni wọ́n ti ṣe dáadáa sí ọ. gbàtọ́ wa mọ dáadáa lọ́dọ̀ wọn rí pé wọ́n ṣe é ṣe dáadáa sí ọmọ ní kiri tó mú nínú ó ṣe dáadáa sí ọ. ó gbé ọlọ́wọ́ ó gbé ọlẹ́sẹ̀ wọ́n wé ọ. wọ́n fi gbé ọ̀bọ́lá wọ́n gbé tafi fún ọ oríṣiríṣi wọ́n yàgbẹ́ wọ́n tọ̀ wọ́n nínú ọdún kúlù. ìgbé orí ní àbí òkè. wọ́n mọ kó ìgbẹ́ yẹn nù láì sì mọ ẹ pé inú wọn tó ń dùn sí kó bẹ̀. sojú wọn bá ń kó bẹ tiwọn nígbà àgbàlagbà wọn wọn máa sún mú inú òfin oṣù méjì òbí àgbákò wà lè báyìí tó lọ náà àwọn ènìyàn ní sábà kó lọ́dọ́ tó bẹ̀rẹ̀ náà ni arákùnrin kan ìbàbá rẹ̀ ti di arúgbó àdúgbò rẹ̀ wọ́n á gbé ìgbà yẹn lọ sí hajj wọ́n á pa ìyá yẹn ọ̀pọ̀ ìyá rẹ̀ nígbà tó pa ìyá wọ́n á gbé tàwa gbé ọmọ tàwa pẹ́lẹ́ ìje tó gbé tàwa tán ojú wa tí wọ́n máa ṣe lè rí ara wọn wọ́n ń lọ kàtọ́. wọ́n ní ọ̀rọ̀ ẹ̀kẹ́ ni àwọn jẹ̀rẹ̀ ìtù ọ̀ká fẹ́ẹ̀tù ó ní sọ pé wọ́n máa fún ìpẹ̀yà ilẹ̀ tọ́lá yìí wọ́n ní kí ló dé. ó ní kódà gbogbo tó ṣe yìí ohun tí ì ṣe gbíngbìn kan gbíngbìn nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ bí ọ òkì ìfẹ́tọ́ka òkì ìfẹ́tọ́ka ní ìgbé ẹyọ kan péré tó yóò dùn bí ìṣẹ̀lẹ̀ rẹ̀ sí àwọn òbí rẹ̀ bó ṣe tó àwọn sọ pé lẹ́yìn ìgbà tó bá dé ọ̀rẹ́ wọn ìrẹsìgbẹ̀rẹ̀ tó wọn lẹ́yìn ìgbà tó bá kú gbẹ̀yà òun gbé bàbá rẹ̀ ní ọmọbìnrin gbẹ̀yà rẹ̀ ọmọkùnrin gbé bàbá rẹ̀ òun láti rí kírun sí wọn lára ìrẹ̀lẹ̀ tó bẹ̀rẹ̀ wọn máa ń sí wọn lára báwọn kírun sí wọn lára bí ìṣòro sàárè kọ wá bẹ̀rẹ̀ àdúrà ìṣàdúrà fún yẹn ní gbogbo ọba tó bá ti rẹ́ jù rẹ̀ tó ní lẹ́kọ̀ọ́ ìyẹn ṣe dáadáa fún wọn nìyẹn. lẹ́yìn ìgbà tó bá tó wá tún tán náà arákùnrin kan wá sí àlùfáàdì sọ̀rọ̀ wọn àrẹ ìrọ̀lẹ́ òfin náà. قل أن بقي علي شيء لوالدي أبرأنا به بعد وفاتهما نجد هذا أكرته السوق ما لما تاو في ما تكفو لما تكفو شو مطول شيء نجد هذا أكرته الذي ما في شما ها أنا صلى الله عليه وسلم داكو الذي الصلاة عليه ما ما تعتوافهما في اللهم يعني اغفر لهما اللهم وسع لخلقهما ما تعتوافهما والإكس تفاعل لهما هو في أصل كويرو اللهم إكسر لهما انتظر الشيء بكنا يوني كفو وإنفاذ أعهود أمام بعدهما عدير صار ليدي باشي فو أول الله مشي أمامي تيو بلي باشي فوقين أبو دوطوك كجانا وابو هيو àbí gbogbo yányá ẹmọ jẹnu àwọn kìíní tí ẹ̀gbọ́n yìí yóò sọ àdéhùn yẹn ìyẹn gbogbo mọ ọmọ ìṣẹ tí òbí yẹn bá yẹn ṣe gbogbo kọ́ra kó bí sàdéhùn kalẹ̀ kí látàgbàjá òfin máa wọ́n fẹ́ fún ní nǹkan báyìí lọ àwọn bàbá yẹn rí fún tó fi kú ọmọ rẹ gbọ́dọ̀ ṣe pé kó o ní ṣe ọlẹ fún ẹni yìí nǹkan yìí bàbá yẹn bá fún ọ ọ̀sán pé ọkọ̀ ìfọ̀kalẹ̀ ti ẹ̀rá sọ pé áá ju wù mí ma ọmọ ẹ̀gbọ́n mi tó fẹ́ ṣe kí ní ìfẹ́ ra fẹ́ ra sọ yíyan fún ó fi ṣe wòlí náà ṣùgbà tí ó fi di kó ó kú ìrìn tí ó fi kó ó fìyàwó ó ti kú àbí màálù mo fẹ́ rà fún ó ti kú so ọmọ tó bá fẹ́ ṣe dáadáa sí bàbá wọn so yóò wà á lọ wò pé à ah, tí bàbá sọ yìí ó ti ṣe ọmọ rẹ̀ ìyẹn ti ara sí bàbá rẹ̀ lẹ́yìn àti òkúta ọ̀nà. bákan náà wọ́n sílẹ̀ ti rọ́ọ̀ṣì lè lẹ́ ilẹ̀ tó sọlẹ̀ ilẹ̀ àbẹ̀yìnà àwọn ọmọ rẹ̀ tó ṣe kú bàbá rẹ̀ ní máa ń sún wọn papọ̀ àti ìyá yẹn àwọn ìyá yẹn ti fáwọn onímọ̀ náà ti tọ́jú sí àwọn papọ̀ ọ̀dọ́ máa ń sún wọn pé alọ́sílẹ̀ kínní alọ́lẹ̀ kí wọn alọ́sílẹ̀ kí wọn ojúṣe ọmọ ní àbúrò àbúrò ìyá kan lè fi tó pé gbogbo ẹni yára máa ń ṣe àdúrà báwọn ọmọ rẹ tó ń fi dáadáa tó bì rẹ alágbára tó lè máa ṣe nìyẹn. bákan náà wà ìkẹ̀wá mi sọ bí kéjì máa ń bá àdéhùn alágbára tó lọ sí bí yàn ọ̀rẹ́ bàbá yàn ọ̀rẹ́ màmá yàn ní gbọdọ̀ máa pọ́n lé lẹ́yìn bàbá bàbá yàn wá sí náà. bí ẹ pọ́n ló ti ọ̀rẹ́ bàbá yàn lójú ayé wọn lọ́kàn lé lẹ́yìn ìgbà tí bàbá ìlàjú wa kú tó ní bàbá bàbá ní lọ o tí àwọn akẹ́kẹ́ ilẹ̀ tí wọ́n lọ fún ọmọ bàbá rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ o bàbá ti lọ àwọn òrìlẹ̀ bàbá rẹ̀ o arákùn òṣèlú rẹ̀ tí bàbá rẹ̀ kọ́ máa kọ́ wọlé káfílẹ̀ mọ bí àpọ́nlé ti tó fún òkè níjọ́ kan Abdullahi bin Abdullahi bin Umar Abdullahi bin Umar ọjà níjọ́ kan ṣàmọ̀ wàá wọlé kan ó di àfa ọ̀nà àdéhùn lẹ́nu ọlọ́run mú fún ẹ̀ di àfa àwọn èèyàn lọ́dọ́ tẹ̀lé tó wàhálà lẹ́bi ni pé ó ti di èèyàn ńláńlá ọwọ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọba rí arákùnrin kan bàbá yẹn ń bọ̀ fàdézẹ́lá àbúrò alẹ́ ṣùgbọ́n àbúrò lọ́wọ́ bá kọ́lé kalẹ̀ lẹ́nu rí kí wọ́n gbé kí wọ́n gbé jíìpù wọ́n lè fi yìí òun gbọ́ tó bọ̀ ọba pàdé àbágbàlagbà ọba táàkì bó ti táàkì báyìí ọkọ̀ bẹ́ẹ̀ rẹ̀ tẹ̀ òwe ó súnmọ́ bàbá yẹn ó kí ìpínlẹ̀ rẹ̀ àpọ́lé tí wọ́n máa ń ṣe fún yẹn àgbàlagbà wọ́n kí ìpínlẹ̀ rẹ̀ tó ọ̀tàkùnọ̀tà ni oṣù náà lẹ́yìn tó wọ́n ọ̀tọ́ dà tó wà kálá ìmọ̀lẹ́kẹ̀wò láwọn àyè tó ti wé ọwà ṣíra rẹ̀ lórí ara rẹ̀ ọ̀wọ̀tọ́ àhá alára sí àìrọ̀ wọ́n ti lé ọ̀nà àgbàlagbà ọ̀nà tó pàdé wọn oṣù gbé lórí ẹ̀dá borí àtàràkà lọ́wọ́ ṣìnà ọ̀hún ilẹ̀ kábàáwò wọ́n ní bàbá ẹgbà mọ́tò ìyẹn máa gbé lọ. ẹ̀rọ máa ń béèrè pé àá tí ó àpá tí ó dé وسئل بعض اصحابه من هذا الاعرابي وانت على نهيه وان هذا كان مدا لعمر بن الخطاب قلنا يا غير البابي تو انتو لا تقبل لي غير البابي قال يو اقبلوا يوسف بابي كذا تو قلت لكم فقط كيو كيو يسافر لي الدنيا eléyìí àwọn ọmọ sa àṣàárì ó ní òun gbé Madina nígbà tó ń gbé Madina ó ní fàájá ní àbọ̀dá ìlú àríwá àbọ̀dá ìlú ọmọ náà ni ọlọ́ba abáwọn فقال عبد الله بن مروان أتدري لما أتيتك انشر من قسم الدعاء wọ́n bàbá yìí tí mo fi wá láti mẹ́ta ti mọ́ká tí mo wá sí mẹ́dínà tí mo wá bá ọ káwọn ní ẹ̀yìn náà wọ́n wá ní tí mo fi wá ti pé سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المربطة النبي لمن أحب أن يسل أباه في قبره ẹtọ́ bá fẹ́ máa ní linkage pẹ̀lú bàbá rẹ̀ fẹ́ máa ní ìṣopọ̀ pẹ̀lú òbí rẹ̀ òbí rẹ̀ tó wà lọ́kàrẹ́ o bọ̀ tó fẹ́ máa relate pẹ̀lú wọn tí bàbá yẹn tó yẹ nìyẹn náà wọ́n fi òfin ah, ọmọ mi ń bẹ ńlẹ́ ayé tí wọ́n mọ̀ pé ah, àbábá mi ń bẹ náà tàbí tí ẹ máa ní ìṣòpa pọ̀ ọ̀nà kan tí yẹn lè lẹ́nu pé falẹ̀yẹ sí ìkọ̀wá na àdìyí bàánà àwọn tó jọ ọ̀rẹ́ bàbá rẹ̀ àbọ̀rẹ́ màmá rẹ̀ náà ṣe dára fi máa ọ̀nà tí wọ́n fi ń ṣe dára sí òbí ẹni ìkúnlẹ̀ kì í ṣe ìṣe dára sóbí ní sọ fún yín kúnlẹ̀ ọmọ tí ń kúnlẹ̀ yóò di ní àárọ̀ ẹ̀ka àárọ̀ ẹ̀ kúnlẹ̀ àwọn tí bàbá ti dédé ẹgbẹ́ ní ibú yín tọ̀hún àti ní gbẹgbẹ yóò sì máa ka àbá rẹ̀ léèbú ìlànà kí ni ìwúlò kúnlẹ̀ tó ìkúnlẹ̀ tí ó kúnlẹ̀ yóò di ní àárọ̀ ìkúnlẹ̀ pẹ́ ìyá ọ̀nà ń bẹ́ lórí wọn lọ yóò lọ bá ẹ̀fọ́ tó ní ìfọ̀ wàhálà yìí ti pọ̀ ìṣe dáadáa rárá kódà kò a yàn kọ̀ọ̀rọ̀ kankan tó ń bí jẹ́ dáadáa kan ń kàlá tẹ̀kan wallahi wallahi tí ìkúnlẹ̀ bá ń bẹ nínú rẹ̀ wọn ò bí ó ń tọ̀ ń n'i kó ní òun ọ̀yọ́ kó ń bẹ̀ ní àfà àbúníwá tòní lẹ́sẹ̀ wa kò sí kìí ṣe mi nìkan ló kọ́ sọ gbogbo àwọn afá àti ń lọ àwọn tó ti ṣáájú àwọn tó ń jẹ́ àwọn afá jankan jankan jankan jankan àti kàkọjá nínú kẹsìrì nínú kẹsìrì yìí náà gbogbo wọn ni kò sí ní ilé àwọn tẹ̀sí rẹ̀ nínú ẹ̀sìn kìí ṣàpọ́nlé pẹ́lú mi ní ti ń tí ọmọ sọ́nà nígbẹ́ ọ̀dọ́ ẹni wọ́n fọlọ́ ẹ̀kọ́ bí ọ̀rọ̀ kò sí bẹ́ẹ̀ ni kò sí bẹ́ẹ̀ tó kéyìí dé pé náà sáà ti fẹ́ rírí láyé sọ ìbádùgbò wa náà wà yìí ilé wa náà làwà yìí ilé ìkúnlẹ̀ fara jì wa ìkúnlẹ̀ fún wọn ni ọmọ rẹ sì ní lọ́dọ̀ wọn mo fi ọmọ tó dá mi búra ọmọ rẹ seriously gidi gan náà ní lọ́dọ̀ wọn ṣé ìwà ìkúnlẹ̀ fún wọn ni tòtá ni pé ẹ ẹ ẹ ẹ ẹ ẹ̀kọ́. kò sínú ẹ̀sìn bẹ́ẹ̀ ntí ń jẹ́ dáadáa nkara ń kala tẹ̀ kàn yìí ẹ̀dá ọmọ òun ló mọ sínú lẹ́yìn fún bí lòbí òun ló mọ̀ pọ̀ mọ gidi lẹ́yìn níbo ito ti mọ lọ lele eléyìí tó ń o àkọlọ ní a máa ṣe aláì fi lẹ̀ fọ̀ aa áá tó se yi ti ẹ tí wọ́n ń gbé ìtọ̀ bàbá rẹ̀ tí wọ́n ń gbé ìgbẹ́ bàbá rẹ̀ àbí ti màmá rẹ̀ tó wọ́n ti ní àwọn ilé ẹ̀rẹ́ rí àbí máa gbálẹ̀ máa gbálẹ̀ máa gbálẹ̀ máa gbálẹ̀ tó bá jí làárọ̀ kó lọ lè gbá yàrá wọ́n gbá yàrá bàbá wàlúwà bẹ́ẹ̀ ni ó pọ̀ ọdún kan sára jí ó kù ìgbálẹ̀ yàrá wọn bàtà àwọn àbúrò méje fún wọn tó wà nínú àárín gbogbo táwọn gbogbo èèyàn yán máa jí lánàá báyìí níjọ ìbálẹ̀ ni màá gbà kò tí ì fi ń kẹ́ ẹ̀ rí kàkún kankan ó ti mọ́ mi lá gbogbo kọ́ta wa yẹn náà àgbogbo ẹ̀yẹ ni kójú wọn rọ̀ ni ìfẹ́ yánu tẹ̀lá kò sí yẹn wá ní ìkólẹ̀ wà ní mọ́lá tó ẹ fọṣọ ẹni yìí lè fi àbá ẹni wọn fọṣọ ti fún aṣọ gidi ọgọ afẹ́fẹ́ ẹ̀rí àwọn apani láàrin ní bó wà ní báyìí aṣọ wọn pọ̀ díẹ̀ lọ́kọ́ mọ̀ fọ́ ah mo wà ní báyìí bọ́lọ́bọ́lọ́ mo sọ mi fọ́ ń ṣe súnà ní ṣe pálapàla ń ṣe ìfẹ́ nù tara rẹ̀ ní o ń ṣe ìfẹ́ nù tara rẹ̀ kò sí kò sí kò sí ẹnìkan kan tó kọ́ àlọ́ mọ́kúnlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ńtọ́ kọ́ ń bẹ́ẹ̀ ẹ̀ńtọ́ kọ́ ń bẹ́ẹ̀ ọlọ́run bá kọ́ wa ànábì kọ́ wa àwọn afá kọ́ wa kí ẹ gbọ́dọ̀ sí fún yàn àmì ìgbà dáadáa kò já ń tirẹ̀ rẹ̀ tó ẹ̀tọ́ ọlọ́run wa nìyí wọn tó alẹ́sán lẹ́nu wa rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà wọlé wọn aṣáájú àfáwọn òbí yẹn ìyẹn ti sàrà fún wọn ti sàrà pẹ̀lú ìtọ́wá wù wọn fún ìrẹsì tuntun sàrà fún wọn tó kò sí ẹni tó ta kò tó bá sàrà fún wọn àmọ́ pé àwọn ìjọba àdúrà yìí ni ò sí pé ẹni dájú ọmọ ẹja ti kọ̀rọ̀ fún wọn àbí wọ́n ti kọ́dún kan wọ́n ti kọ́dún méjì wọ́n ti pé ọdún mẹ́ta wọ́n ti kọ́dún mẹ́ta kò sí ẹni mẹ́sìn ọlọ́run ẹ gbé gbogbo ọjọ́ lẹ́bi ẹnu sàdúrà fún òbí òbí sì kú kẹ́ ẹ mọ̀ ẹ dáná òun kọ́ni dáadáa fún òbí ẹ ti dára fún bí yẹn ẹ tọ́jú ẹ̀kú tó lọ tọ́jú ẹ̀kú tó lọ kọ́lá ibò sẹ́yìn yẹn bá rú dára gan èèyàn ti dàgbà báwọn òbí yẹn lẹ́yìn wọn ni òbí rẹ̀ kú wọn á sọ ní pátí aláì àìní òbí tó ga ni wọn lọ lè yọra mẹ́lú wọn lọ lè yọra ara ìsì àpò ní aláì àmẹ́ta lára tẹ́ǹtì ìyàwó ni tó wọ́n tó wá ní kẹrí ní ìjọ́kà ìjọ́kà àwọn lápárí ọ̀pọ̀ ọ̀la ẹ̀yọ ẹ̀yìn ọkùnrin ẹ̀wọ̀ léèkì white àti ìlà blue àbẹ́ tó wà nílé tó ní white ní dáwọ̀ kẹ́sì lọ́pẹ́ àwọn ọmọ ológun nù tó ẹ má tẹ̀lé àwọn gẹ́mì léèkì lẹ́bí gbogbo apá wa ìrìn bàbá yẹn kú ẹ̀wọ̀n ní ẹ̀kẹ́ ọ̀yọ́ tó ló Ah, àbí àwọn ọ̀rẹ́ tó tẹ́ǹtì ìrọ̀lẹ́ tẹ́ǹtì rẹpẹtẹ irúgbó àgbáyé fún ẹ́ tó ilé ìwé ṣe dára tó bí ohun wàlúwà ìkò sí ìṣẹ̀lẹ̀ dia nak bí níbẹ̀ ìwé ẹni pé àìṣe dára gan ní jẹ́ orí ẹ̀ tako ìlànà àmẹ́rin tó ọmọ rẹ̀ pẹ̀lá tó bá wọn kátà wí yìí tó dákọ̀ àwa ọ̀dọ́ ẹ̀dí ká fura ká fura tòun tí òbí bá ṣàdúrà nínú àwọn àdúrà tí máa ń gbà nínú ní àdúrà òbí àdúrà òbí ẹni máa ń gbà pàtàkì jù ọmọ náà yàn tí màmá jẹ wàá lágbára jù mẹ́ọ̀ ẹnu mi ò débẹ̀ ṣẹ́ẹ̀rì yẹn gbọ́dọ̀ sí dáadáa tí màmá yàn ju bàbá yàn lọ torí pé kí ni ìyá yẹn òun ṣe wàhálà òun gẹ́gẹ́ ló fi ara ẹni tó tó bàtà wọn ní pé alhamdulilayi ti wọ́n mọ̀ wọ́n wàhálà wàhálà wàhálà yẹn ìyá ẹ̀ ló lóyún pẹ̀lú wàhálà pẹ̀lú wàhálà láńlá so èyí ó ṣe dára lẹ́ẹ̀mẹ́ta sí ìyá ọ àti dára sí wàhálà rẹ̀ kan ìyẹn pé níbi igbó ẹgbẹ́ fún wọn ní nǹkan ọgbẹ́ bọ̀ wọn ní nǹkan tó bá bó ìyá rẹ̀ ní three hundred ó mú bàbá ní one hundred ó mú bàbá ní one hundred so bí Islam ṣe gbé kalẹ̀ náà Islam ṣe gbé kalẹ̀ náà ẹ gbọ́dọ̀ yí ìgbẹ́ rọrùn bí mo ti wàhálà wàhálà wọn ló ṣe tí wọn ló di wọn ló lóyún àti wọn ló gbóyún sí tó ti mẹ́sàn-án tó pé ìyá mi kò lóyún gan-an nínú bàbá wọn ti wọlé bá nǹkan mìíràn ń tẹ̀lé kọ́lẹ̀ lèmi ìrọ̀lọ́wọ́ ti pé ní lọ́jọ́ bá dúmọ̀ ṣé ẹ̀ kò ní sílé ọ̀tọ́ náà kò ní sílé ìyá òun gbogbo fún òun ti fẹ́ wí tí ó lọ́wọ́ lè kó òun sí ní lọ́wọ́ bá dúmọ̀ àdí ọlọ́wọ́ yẹn sí lára ní lọ́wọ́ bá dúmọ̀ ìwọ ni wọ́n lè fi ló àdúrà wọn tó fi mọ̀ kó yàtọ̀ sí náà nù fi mọ̀ kó yàtọ̀ sí yáyẹ̀ nù tó yáyẹ̀ ń gbọdọ̀ gba three hundred wọ́n á fún bàbá ní one hundred tó ọ̀la ilé Islam ṣe tó nìyẹn ẹ wá wò ẹ sọ ẹ sọ ọmọ ọmọ kọ́lá àfà tó rí ṣe yóò ti wọ́n la lọ́kùn fún bàbá rẹ̀ kò ní ra ẹ̀ka fún yà ọ̀la ni àìṣe ńlá ni àìṣe ńlá ni yáyẹ̀ ẹ gbọdọ̀ sí dáadáa sí jù jù bí islam ṣe gbé kalẹ̀ náà arákùnrin kan bá lẹ́sọ̀ lọ́sọ̀rọ̀ nínú àhàkùn náà ṣe fún ìṣọ́ ìṣẹ́sílẹ̀ lẹ́bi sàrú kọ́ ẹni ẹni sàrú fi àti fi ṣe dáadáa sí àlẹ́bi ẹ̀ ọmọ ìyá rẹ̀ arákùnrin kan tatún ni àti ọmọ ìyá rẹ̀ tatún ni àlẹ́bi ẹ̀ ọmọ ìyá rẹ̀ ó tó bẹ̀rẹ̀ kẹta ni àlẹ́bi ẹ̀ àbò bàbá rẹ̀ lẹ́yìn gbà so ẹ̀mẹ́ ta ni ya so ó ní pé ìyá ó ní ọlá ju bàbá lọ ní ojú ọlá ìjọba rẹ̀ sọ̀rọ̀ àwọn méjì náà èèyàn ńláńlá ni wọ́n èèyàn àpọ́lé ni wọ́n tó kọ́lọ̀ kọ́ ṣá ṣe àánú fún wa tó ọmọ tó bá ti ṣe àìdá sí òbí rẹ̀ wọ́n ti bú ìyá rẹ̀ rí ojú tó bàbá rẹ̀ rí kọ́lá èébú tó bá ń bú ọmọ ẹlẹ́mìí tó máa ń fún ọ̀rọ̀ ìgbéwéyàwó láti máa ṣe bẹ́ẹ̀ wọ́n ní kí ló dé ọ̀rọ̀ náà ti ọ̀dà àwọn òtọ́jú wọn yóò lè ṣe kọ̀yà tí wọ́n àbí kọ̀yà tí àwọn kọ̀yà tí wọ́n kọ̀yà tí àwọn náà yóò lè ṣe ojú láì kò ṣeré bẹ̀ fọ́ òun lórí sí nǹkan kankan gbogbo tí àwọn ẹgbẹ́ ilé ti ó ní rí bíi tí ọmọ bàbá tí ọ̀rẹ́ mi lè rí ọ̀rọ̀ lè rí kò sí ara tí ó lé ayé rí ni ilé ìwé nìkan ni orí ọ̀rọ̀ àwọn tó lọ lè rí tí wọ́n fi ṣe kankan rí tọ́ba ní ìgbà míì ẹ̀ tó yẹ kó sànú yẹn ọlọ́run sì ní kò ní sànú rẹ̀ àmọ́ lọ́wọ́ akọjú ẹni tí kò ṣe é ṣe ẹni tó níwà lẹ́tọ̀ọ́ rẹ̀ yóò sì sọ́dọ̀ rẹ̀ lórí ara rẹ̀ kí n sinmi sànú rẹ̀ tó bá ló ṣe báwọn aláburú di mélòó aláburú di méjì nù làwọn àdéhùn tẹ́lọ̀ wọn náà tó ṣe kéde wọn náà tẹ́lọ̀ ṣé tó bá tó wá ṣe lóye síwájú ìyẹn lè túbá tútúbá rẹ̀ lẹ́nu pé kí ọmọ kan tí ó wà yẹn máa kí ó lọ lè gbé ìlú àti ọ̀lẹ́ bá bàbá yẹn àbí ìyá tí ẹ̀ ti ṣẹ̀ ìṣòro ọmọ ìdàpọ̀ ẹlòmíwá tó wá wá sí ọdún ju òde ṣe bẹ̀rẹ̀ dáadáa kó túbá ń dà lẹ́kìlì kàǹtẹ̀ kàǹtẹ̀ òfin wọn náà ni kán ló máa ń fi à à ọmọ yìí náà tó tó bá ti pẹ́ kò níyàwó lẹ́nu wọn ìnà àtànáàtì ìdè yìí kùnà sẹ́yìn hà gbogbo ṣẹlẹ̀ tí ẹ bá ti ṣe nímọ̀ padà ń pa gbogbo àìdá rẹ̀ ni ìgbà tó bá fi ṣe lọ́dún ọdún kan ní ìsinmi rí pé òun ti wọn bọ́ àwọn ọmọ tó bá ń sọ̀rọ̀ èyí ò sọ̀rọ̀ líle mọ́ òun bá ń bá òun jíṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ṣe dáadáa òun ti tó wọ́n ti gbàgbé pé ọmọ yìí máa ń ṣe tí ò dáńgbà kan. fọ́kà sí dodo rẹ̀ ní padà ní ìtòkọ́lù kó ń ṣe àṣewá ní ọmọ lórí àwọn òbí wa ó ṣe wá ní ọmọ ìbànújẹ́ ọlájú kan ṣe rẹ̀ tó lọ ṣáà nípa ọmọ àwọn òṣèlú bí ó ṣe kálọ̀ ọ̀gá ìlà àdúrà tó ẹ̀kọ́ ìṣọ̀rọ̀ àṣeṣe. Àkọ́lẹ̀ Assalamu alaikum. Question الآن لا ينبغي دفن الأموات في البيوت وإن بعض الناس يستدلون بكفن النبي صلى الله عليه وسلم وخليفة في بيت عائشة أنه يجوز بذل الشيوع في البيوت والكبار خير لنا جزاكم الله خيرا náà ìbéèrè tí wọ́n béèrè ni pé mùsùlùmí pé kò dáa ká máa sin àwọn òkú sílé tó ń wá ní àmẹ́ríkà mọ́ àrẹ̀lọ́sẹ́lẹ̀ àti ọ̀rẹ́mọ̀rọ̀ àti ọ̀tùmáà sí pé ilé ni ilé Aisha ni wọ́n ti wọ́n sí pípẹ́ àwọn ọmọ ìfẹ́lẹ́ ṣe ẹ̀rí pé àwọn náà fi ń sòkò sí inú ilé náà ọ̀rọ̀ yìí bó ṣe rí náà nìyẹn ìtọ́ sí àlẹ́bí sí náà nílé Aisha ẹ̀rí tí wà fẹ́lẹ́ yìí hùn àlẹ́bí mọ́ ọ̀yọ̀ sẹ́lẹ̀ nàtà lẹ́bí kú tó ó ti pé àwọn èèyàn ń wò pé ah, mo láwàá sí àlẹ́bí sí ṣẹ́mà inú kálukú ti ẹ̀rọ ní ẹnìkan fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrònú ìpinnu kan báyìí lè ṣẹlẹ̀ fún wa tó dé àwọn ìṣáájú ìdààmú bá wọn ní kálukú pé a tó ìdààmú kọ́ bá wọn síbò láti ṣe tó síbò láti ṣe bó láti wẹ̀ ẹ́ tó ibẹ̀ ló kálukú tí wọ́n ń sọ oríṣiríṣi nǹkan tó fi gbọ́ nípa ìtàlẹ́bí lọ́wọ́ ní èmi ń bọ́ sálẹ̀ sọ̀rọ̀ àtọ́lá nǹkan tí gbogbo ànábì ọlọ́run ọ̀la ìfọ́ ojú ibi tó bá kú sí gangan bẹ́ẹ̀ náà máa ń bò wọn náà ló ń ṣe wọn sí àwọn sọ́lá ní ìgbàlùkà àyẹ̀kú ìta fẹ́ sí yóò fi kílẹ̀ rẹ̀ tó n tó fàtọ́ ní ti ànábì sí ibi tó kú sí gangan nìyẹn lé àyíṣà gangan tó kú sí tọ̀ Aisha wa ń sọ pé tí ìbá ṣe pé àwọn ọ̀rọ̀ kẹta lẹ́bi ti sọ láwùlá àná òkú ṣe à ayò takàdà mọ́sídán làkúbù ìzà kọ́pùrù níbi wá ṣe pé rú bá wọ̀nyẹ sọ ága títún wá ní sàárè yìí káyọ̀ mọ́ wa sọ lè tó tún mọ́ wa tó mọ́ ṣe ẹbọ oríṣiríṣi mẹ́ ó ní àwọn ọba wú gbogbo léyìn ọba wú gbogbo bíúdì òun kẹ́yìn bò ní mọ̀ ní sàárè ànábì ni ṣẹ́tẹ́lẹ́ tó fà báwọn ní tó fà á nù. tọ́ títí àwọn akérè àti ọ̀rẹ́ rẹ̀ tó náà wà níbẹ̀ sọ àwọn méjèèjì ni wọ́n bí lọ ẹ́ṣá nígbà àwọn ẹ̀sùn lẹ́gbẹ̀ẹ́ ànábì tó lọ́wọ́ lẹ́yìn àwọn méjèèjì o gbogbo àwọn tó kúrò ju ayé ànábì tó lọ́wọ́ tó lọ́kọ̀ fẹ́ tán sí sínú yàrá tó kàn tó pín sí gẹ̀ẹ́sì wọ́n lè pé táwọn ìgbà kó sínú wọn láti gẹ ìlú obìnrin sí ẹnu ìgbèkó mẹ́ẹ̀ tó wọ́n wà sí nǹkan mẹ́ẹ̀ wọ́n sì jẹ́ máa kéde mọ́ṣáláṣí pọ́pọ̀ ni. so bí ọ̀rọ̀ yóò ṣe jẹ́ nu tẹ́ ẹni wọn ń dóyàn àwọn èèyàn kẹ́tẹ́ bá fẹ́ sọ nǹkan kan inú kí ni wọ́n gbìyànjú láti rí àwọn tí wọ́n ń sọ nǹkan yẹn ìkílódé ní kò dáa tó wọn sin òkú sínú àárín ilé alẹ́ ti sọ ẹlẹ́ka àkàdìsí lánàá síláfẹ́jẹ́ àní òbò yóò ṣe àtúnkò wúrà ẹ má sọ lẹ́yìn di sàárè ẹ má sọ lẹ́yìn di sàárè anáyí ló sọ sòkí ló wà ṣẹlẹ̀ tó ti sàmì lẹ́yìn sínú ilé ẹ wà á rí ibi tó fà á bí òye gbé àwọn ànábì ọlọ́run kú níbi tó bá ti kú sí ní tó sàmì tó kásì kú gbogbo àwọn tó lẹ́yìn sọ̀rọ̀ ọlọ́run tó náà nǹkan tí a ń ṣe ní àlàyé ẹ̀yà ọ̀gbà ọ̀rọ̀ ààrẹ. lọ́dọ̀ ní àṣàlọ́wọ́ àríkún fún ọ̀gá tù tí ó wáá bẹ̀rẹ̀ ní àti lórí ọmọ hajj ìjọba mi náà sì jẹ́ lọ sí hajj tó òṣùpọ̀ mi owó ẹ̀rọ kan ẹ̀rọ kan lọ́yẹ̀ kó lọ sí hajj ní ìyàtọ̀ náà tí a bá lówó hajj mọ̀ mẹ́rin náà ti jẹ́ lọ sí hajj tí òfin mọ̀ mẹ́rin ẹ̀kọ́ náà kí o pè fún ọmọ yẹn ọ̀nà tòkòrè àlùbẹ́rù ṣe dáadáa sí wọn ni ṣe dáadáa sí wọn ni òkè òdi kọ́ ọ lọ tó o dà àtiwájú pé ìyá rẹ̀ lọ́wọ́ wáyọ̀ náà ìgbà àwọn náà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àmọ́ náà wọ́n ní àwùjọ yìí kí àyàn tó lè yọ̀ǹda gbé lọ. Oh, Allah. Nínú àṣàlámà àríkùn, ìbéèrè ẹjọ́ òbí tí ń dúró sí ọmọ pé ó di oníṣẹ́ náà pẹ̀lú dára jẹ́ mẹ́rin sí fún àti òbí náà. Náà òbí tí ó sí ọmọ tí ń dúró pé ọmọ rẹ̀ ń ṣe tó lọ ọmọ rẹ̀ ń dáadáa sí. Òun tí ìṣe dáadáa yẹn níbẹ̀rẹ̀ yẹn, wọ́n ṣe ètò, wọ́n ṣe dáadáa òṣèlú aláì yóò padà yóò padà di tí yóò padà di gbàgbé ẹ òkú olójú àti ẹni ẹ bí òun yóò àbá dúdú ọ̀nà ni tí ọ̀pọ̀ táwọn rẹ̀ lẹ́nu pẹ̀lú dada rẹ̀ tòmátì dada wọn dúró tí wọ́n bá ní ṣó tí wọ́n bá ní ṣó tó àwọn náà padà rí kí á ah, ah, dada lọ́nà yìí ń ṣe tí wọ́n bá wọn fún mi pé ẹni ọdún méjì ẹni dára sí àyè náà ló ń dára sí mọ́tò ìrìnà olùkọ́ tó o ti kánjú nù ti kánjú nù tó o wọ́n lọ àwọn àyẹ̀ tó o lè ṣáà lọ́kọ̀ọ́ àwọn ìṣúná ìgbà sẹ́wọ̀n ní ayé àwọn ìṣòro.